kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa ìròyìn yorùbá rèé tó ń dé sétí ìgbọ́yín láti iléeṣẹ́ YNN ṣẹ́gun prime lórúkọ tèmi èyí tá a mú wá lọ́sẹ̀ tó kọjá ìyẹn ló ń pè ní késekése tọ̀sẹ̀ yí ẹ̀wẹ̀ òun ló ń pè ní kàsàkàsà ó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ kàsàkàsà òun ni baba késekése tọ̀sẹ̀ yìí ó gbóná ó yẹrùkú làálàá ẹ máa bá wa ká lọ a ó bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè nàìjíríà o níbi tá a ti ń gbọ́ròyìn nípa àwọn ògbóǹtarìgì akọrinta méjì kan ní orílẹ̀-èdè ọ̀hún ìṣe ló ń bára wọn jà ó dẹ̀ ti ń fa yọpọ̀ yọrin báyìí àkọ́kọ́ nù wọn òun ni àjẹ́ ọmọdé ọkùnrin tí a mọ̀ sí Wizkid táwọn yẹn pè ní Wizzy Baby lókèlókè ìyẹ́yẹ́yẹ́ ẹ tún lè pè ní ìyá àgbà òun àti ìkejì rẹ̀ tí a mọ̀ sí ọ̀gbẹ́ni Dáfídì ọmọ bàbá olówó gbogbo ayé pè ní Davido tẹ bá ti ń gbọ́ obi o Bares, ẹn arákùnrin tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ òun gangan nìyẹn àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ṣùgbọ́n ó bí o ìgbà tó kọrin kan ó sọ pé pẹ́pẹ́sẹ́ o òun jẹ́ aráàlú Amẹ́ríkà o wọ́n sì ń pè òun ní lókà ìgbà tí ọ̀gbẹ́ni Wizkid gbé léyìí ló bá gba orí ẹyẹ àparò lọ o ìyẹn ló ń pè ní Twitter lórí Twitter ló wá sọ wípé ọ̀gbẹ́ni Davido nǹkan o ohun ẹ̀ orí bíi tọ̀ ọ̀pọ̀lọ́ ah! ọ̀gbẹ́ni Wizkid yìí ó burú jáì pabambarì rẹ̀ ni wípé ògbóǹtarìgì akọrin tàmíràn náà ní orílẹ̀-èdè nàìjíríà arákùnrin tẹ́kì náà à ń gbọ́ báyìí wípé òun náà lọ dá sí ọ̀rọ̀ yìí o wọ́n ló ṣe kí ni ó ṣe tojúbọlé ó dá sí nǹkan tí ò kàn èmi kọ́ ni mo wí bẹ́ẹ̀ o àwọn èèyàn lọ sọ bẹ́ẹ̀ wọ́n ní ó bọ́ sí orí ẹ̀rọ ẹyẹ àparò tí a mọ̀ sí Twitter bákan náà láti sọ oríṣiríṣi o ìgbà tí ọ̀gbẹ́ni Wizzy torí eléyìí ni Wizzy wá sọ pé ọ̀gbẹ́ni Tekno wípé bí erin méjì bá ń jà kì í ṣe bí kí pẹ́pẹ́yẹ máa dá sí i wípé ọ̀gbẹ́ni Tekno olójú pẹ́pẹ́yẹ ni mo ní yẹ́ ayé mi tèmi bá mi kí ló dé ọ̀gbẹ́ni Wizkid èébú yìí ti wá pọ̀ jù kò yé wa mọ́ o ẹ ṣáà máa bá wa ká lọ nǹkan tá a mọ̀ ni wípé ọ̀gbẹ́ni Wizkid tẹ́ ẹ̀ ń wò yẹn o lọ́sẹ̀ tó ń bọ̀ ó máa gbé àwo jáde ọ̀gbẹ́ni Davido bákan náà ó ń káàkiri àgbáyé báyìí o ó ń kọrin bẹ́ẹ̀ kẹ̀rí ọ̀gbẹ́ni Tekno gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ láìpẹ́ láì jìnà òun náà yóò gbé àwo tuntun jáde ẹ ẹ máa bá wa ká lọ bó ṣe ń lọ àá máa jẹ́ kí ẹ mọ̀ ẹ já lọ sí orílẹ̀-èdè amẹ́ríkà o níbi tá a ti ń gbọ́ròyìn tuntun tó ń wọlé tọ̀ wá wá eléyìí ń gbóná ó ń yẹ eruku làlà àfi bí àmàlà ṣítà eléyìí dá lórí arákùnrin adérọ́ba kardashian tí gbogbo àmọ̀ sí rob kardashian àti ìyá ọmọ rẹ̀ tí a mọ̀ sí chinko dúdú ìyẹn ló ń pè ní black china ṣàdédé láàrin adérọ́ba o tó bọ́ sórí ẹ̀rọ kíákíá gáàmọ́ ìyẹn tó ń pè ní instagram òun á sọ oríṣiríṣi nípa arábìnrin Black China ó ní arábìnrin Black China ó kàn ń gba owó òun ni bó ṣe ń gba owó òun ló ń bá àwọn ọkùnrin oríṣiríṣi àwọn ọkùnrin mìíràn sùn ó kà ó lé ní ọ̀kan èjì ẹ̀ta ó kà wọ́n lọ lóríṣiríṣi bó ṣe ń sọ náà ló ń kó àwòrán àwọn ọkùnrin yìí ló ń kó wọn sórí Instagram o ó ṣe débi wípé ó mú àwòrán arábìnrin Black China ìhòòhò ọmọlúàbí bẹ́ẹ̀ ni àtiwájú àtẹ̀yìn méjèèjì ló kó sórí Instagram o eléyìí mo wá pé ah arákùnrin ti sọ̀rọ̀ ọmọgọ́ ìyẹn ló ń pè ní gbogbo owó tó ná ìdí ti jẹ́ ṣé rí bẹ́ẹ̀ yẹn ẹ̀yin ọkùnrin ẹ̀yin mo ní bá lọ́rọ̀ o ẹ̀yin tó ṣe wípé ẹ̀ tí ní délẹ̀ lérí ẹ̀ máa náwó lórí obìnrin káàkiri káàkiri ẹ̀ ń sanwó ọmọgọ̀ ni kọ́lọ́hún kó wà pẹ̀lú yín ẹ ìròyìn wo lè jù báyìí lọ lọ́jọ́ tòní o a máa pàdé yín lọ́jọ́ tó ń bọ̀ orúkọ tèmi òun ni Ṣẹ́gun Prime ó dàbọ̀.